إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ويقول سبحانه وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والحرحام إن الله كان عليكم رقيبا ويقول عز وجل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 وبركاته òní ni ọjọ́ kẹrin oṣù kẹfà jumadal ukhra fourteen thirty seven hijri ìdánilẹ́kọ̀ọ́ tòní Isa bun Mariam aleyhi salam hayyun fi samaa'i Isa ọmọ Maryam alààyè ni nínú sámà wasayanzilu qabula sáà ó sì máa sọ̀kalẹ̀ síwájú àjínde. ìdí tí àkọlé yìí tó fi di dandan láti sọ ní àsìkò yìí òun ni pé ìjókòó tí a ṣe ní ìjẹ́ẹ̀dógún ní ìlú èkó ìjókòó náà kò tẹ́mi lọ́rùn dáadáa fún àwọn ìdí mẹ́ta ìdí àkọ́kọ́ ni pé ohun tí a rìkọ́ọ̀dù ohun rẹ̀ ò dáa ohun rẹ̀ ò dáa àwọn jagunlabi ò sì ní fi tiwọn ta tí àbágbàgbé ìjókòó etí mo kọ́kọ́ bá wọn ṣe lọ́dọ̀ wọn wọn ò fi ta ìjókòó tí o bá ti fẹ́ fọ́ wọn wọn ò ní fi ta ìjókòó tí wọn bá ti lè tampa pẹ̀lú ẹ̀ wọn ò ní fi ta torí wọn mọ̀ pé gbogbo èèyàn ò lè gọ̀ ó ní tí mo bá fi ìjókòó yẹn síta. Si lòun tó fi tòun ta dòní ó ní níké ó ní tí n bá fi ta lónìí ó ní lọ́jọ́ kejì lòun fi tòun ta àbí àmọ́ kò fi ta torí pé ẹni tí ebi ń pa tó sùn lọ́gànjọ́ òru ọmọ pé ebi ń pa òun kódà báwo rí àbí. àbí? ọ̀hẹ́n yẹn ni pé òkun kò ní í kùn kí onínú kọ́ mọ́mọ́nú bébí ń pa ni bóyá yọ ọ́ mà níwọ̀n gbà tí wọ́n mọ̀ pé jókòó yẹn ó yẹ̀yẹ́ àwọn lórí ìranù táwọn gbé lọ́wọ́ kò lè fi ìta ẹnínú èyí náà tá a ṣiṣẹ́ lọ náà wọn ò lè fi ìta torí pé ohun rẹ̀ dá ohun rẹ̀ ò dá mo wulẹ̀ ti fi táwọn yóò sì rí ibi tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì rí ibi tó ti parí sí wọ́n sì mọ gbọ́ bí jẹ́ ti ń sọ wípé àsọ̀rọ̀ mọ́ ẹ̀ ó ti parí àníbòmí tá a fẹ́ lọ àṣemùlá náà gbogbo ayé náà ni ó gbọ́ yẹn so wọn ò lè fi ta wọ́n máa sọ pé ó ti ẹ̀dá báwọn tí àwọn èèyàn gbọ́ ní tá wí dáadáa ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ìjókòó yẹn bá a ṣe plan rẹ̀ kọ́ ló ṣe lọ eléyìí tó ga sí pé ìníkapa lórí rẹ̀ nígbà tó ga sí pé wọ́n ní a mú ẹṣin lọ sódò ni a lè fi tipátipá sọ pé kó mu omi agbára wọ ọ̀ka ohun tá a sọ ni pé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a parí ẹ̀ títí tí ó fi tẹ igun méjèèjì lọ́rùn bá a ṣe fẹ́ kí àyílà làwọn ti ń yarí pé àwọn níbi táwọn ń lọ wò a tún kí àyílá tán wọ́n tún ní kò tún sọ̀rọ̀ mà tọrọ so fún díkejì yẹn mo pe, i pé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ó yẹ káwọn èèyàn gbọ́ ẹlẹ́ẹ̀kẹta àdí tó tó fi di dandan láti sọ̀rọ̀ yìí òun ni wípé ó yẹ kí ìgbàláyè wà láti ṣe àwọn àlàyé ní kíkún jùlọ sí eléyìí tí ó jẹyọ ní ìjókòó yẹn nítorí pé ìjókòó yẹn jẹ́ ìjókòó tó ká sí pé àjọ ń pín àkókò lò. bí ó tilẹ̀ ga sí pé káwulẹ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ nípa nǹkan a máa ṣàǹfààní ju ìfọ̀rọ̀wérọ̀ lọ nígbà míì tí ẹ̀kọ́ bá ti yéèyàn ẹni tí ọlọ́run bá rọ ẹ̀kọ́ fún láti kọ́ ẹ̀kọ́ a máa yé ju ẹni tó hi nǹkan mú láti ibi ìfọ̀rọ̀wérọ̀ lọ. ohun tá a wá ohun tí mo tẹ lọ́wọ́ láti fi sọ̀rọ̀ níbẹ̀ gẹ́lẹ́ àti àlékún díẹ̀ òní bẹ nínú ìwé ọwọ́ wa. ní ojú ewé àkọ́kọ́ nínú ìwé tẹ́ mú lọ́wọ́ mo pè ní tẹmuhidu nikosh ìfára ìfọ̀rọ̀wérọ̀ mo fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe prepare lọ gẹ́gẹ́ bí mo ṣe ṣètò ẹ̀ lọ́wọ́ fún ìjókòó tèkó nítorí kí ẹnìkọ̀ọ̀kan wa náà lè kojú irú àwọn bẹ́ẹ̀ báwo la ṣe ṣẹ́kùrú rọ wọn tí wọ́n ń pa fáyé wọ́n ní Ìsá ọmọ Mariam wọn ló ti kú wọ́n ní kò sì ní wá sílé ayé mọ́ irọ́ ńlá sì ni wọ́n pa ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. kókó alákọ̀ọ́kọ́ muktadọ shahadati anna muhammadan rasulullah ìtọ́kasí ìjẹ́rìí pé dájúdájú muhammad òjíṣẹ́ Allah ni ìtọ́kasí ìjẹ́rìí pé dájúdájú Muhammad òjíṣẹ́ Allah ni ìyẹn ni pé tí ẹnìkan bá ń sọ ọ́ lẹ́nu wípé ashadu anna Muhammadan rasulullah mo jẹ́rìí pé dájúdájú Muhammad òjíṣẹ́ Allah ni kí la gbọ́dọ̀ rí lára onítọ̀hún nítorí pé ẹnu ìwọ̀fà lẹ́nu ohun tó bá wu ẹ lẹ́nu ló lè fi ẹnu ẹ̀ wí bí mo ṣe jókòó yìí mo lè ní ọmọ ọba ni mí tí ìran mi sì jọba àbí mo lè pera mi ní ọmọ olówó tí ìran mi ò sì lówó lọ́wọ́ àbí ṣòkó wa ló lè sọ ló lè pera ẹ̀ ní nǹkan kankan ló lè sọ nǹkan kankan lẹ́nu ṣùgbọ́n o ohunkóhun tó o bá sọ a fẹ́ rí ìtọ́kasí lára rẹ̀ báwo lẹ́nu kó ṣe pèrè ẹ̀ lọ́ba tí ò ní ní adé báwo lẹ́nu kó ṣe pèrè ẹ̀ ní ìjòyè tí ò ní ní ìlẹ̀kẹ̀ lọ́rùn dandan ni kárí ìtìdọ́ kárí ìtọ́kasí ohun tó o pera rẹ̀ bí o bá pera ní onímímọ̀ agbọ́dọ̀ rí nǹkan kan lára rẹ̀ bí o bá pera ẹ ní ẹnjìníà agbọ́dọ̀ rí nǹkan kan lára rẹ̀ ní pè ní ìkìtìdọ́ kí ni ìtọ́ka sí tí ó máa jásí pé lódodo ohun tó wí orí bẹ́ẹ̀ ní ti kẹ́límàtù ṣàhádà abala kejì ti ashadu anna muhammadan rasulullah ẹni tó bá sọ gbólóhùn yẹn tó sì fẹ́ jèrè pẹ̀lú gbólóhùn náà láyé àti lọ́run àwọn nǹkan mẹ́rin kan ń bẹ tí gbogbo àwọn onímọ̀ sọ pé ó gbọ́dọ̀ wà lára onítọ̀hún alákọ̀ọ́kọ́ tẹ̀sídìkù khabari rasul sallallahu alayhi wa sallam gbígba ìró òjíṣẹ́ ní òdodo gbígba ìró òjíṣẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ní òdodo gbígba ọ̀rọ̀ òjíṣẹ́ ní òdodo wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ báyìí ó wí báyìí dandan ni fún ọ nígbà tó o ti gbà pé òjíṣẹ́ Ọlọ́run Muhammad kó o gba ọ̀rọ̀ yẹn ní òdodo ìtọ́kasí kejì lára rẹ̀ tọ́ àtú amúre rọ̀ṣùlù sallallahu alayhi wa sallam ìtẹ̀lé àṣẹ òjíṣẹ́ ó sọ pé dájúdájú ó jẹ́rìí pé Muhammad òjíṣẹ́ Allah ni ó wá pàṣẹ ó wá sọ pàṣẹ yẹn kò kàn ọ́ ọ gbà pé òjíṣẹ́ Ọlọ́run ọ pé òjíṣẹ́ Allah ni Muhammadu nìyẹn ìtọ́kasí kẹta ijtinabu nahayi rasul sallallahu alayhi wa sallam ijtinab nahayi rasul ìjìnà sí àwọn nǹkan tí òjíṣẹ́ kọ̀ ìjìnà sí ẹ̀kọ́ òjíṣẹ́ nǹkan tí òjíṣẹ́ kọ̀ ọ gbọ́dọ̀ jìnà sí níwọ̀n gbà tó ti gbà pé òjíṣẹ́ Allah ni Muhammad ìkẹta àtàbùdù bìṣẹ̀rí àti rasul ataabud bisari ati rasul lílo ìlànà òjíṣẹ́ níbi ìjọsìn lílo ìlànà òjíṣẹ́ náà níbi ìjọsìn ọgbà pé muhammadu òjíṣẹ́ aláwo ni fáì bọ́ba ṣe ní kó o ṣe jọ́sìn ló ṣe gbọ́dọ̀ jọ́sìn bí bẹ́ẹ̀ kọ́ muhammadu òjíṣẹ́ ọlọ́run ni ọ̀rọ̀ yìí á bi ẹni tó tàbá fẹ́ bá ṣe ágúmẹ́ǹtì léèrè pé ohun tá a sọ yìí ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ tiẹ̀ káwa wẹ̀ ní tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ káwa ẹni tí ó sọ pé tánàbí bá sọ̀rọ̀ òun ò ní gbàgbọ́ tàbí tó bá pàṣẹ òun ò ní tẹ̀lé tàbí tó kọ̀ nǹkan òun ò ní jìnnà sí nǹkan náà tàbí òun lọ mú ìlànà míì láti máa fi jọ́sìn. mo lo òwe kan ní èkó mo ní afọ́jú fọ́ àwo à ń bá wí ohun tó fọ́ lára afọ́jú ọmọ àti ju àwo lọ gbogbo àwọn tí wọ́n gbé Islam gbági ibi tí wọ́n ti kàgbákò rèé o ẹ wò wọ́n dáadáa ibi tí wọ́n ti kan àgbákòrè tí wọ́n bá sọ pé mùsùlùmí kan ó ti yáwọ́ ó ti yasẹ̀ ibi tó ti kan àgbákò ni wọ́n ń sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni Muhammadu ni wọ́n ń wí lẹ́nu ṣùgbọ́n ìtọ́kasí mẹ́rin tí ó mú wọn qualify láti jẹ́ ọ̀kan nínú ẹni tó gbà bẹ́ẹ̀ kò kì í pé sí wọn lára kì í pé sí wọn lára ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ àwọn oníṣúfí fàpẹ̀rẹ̀ àwọn oníṣúfí nínú mẹ́rẹ̀ẹ̀rin nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ hàn jù lára wọn pé wọ́n gbégbági òun ni àtàábùdù bìṣẹ̀rí àti rọ̀sùn fífi ìlànà ànábì ṣe ìjọsìn wọ́n gbégbági lọ́dọ̀ tiwọn wọ́n sọ pé bàtìní bàtìní tún jẹ́ ọ̀nà míì táwọn èèyàn ń gbà jọ́sìn àmọ́ tí kìí ṣe ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. nítorí pé nínú bàtìní oní wọ́n ti rí gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ṣe tẹ́rí bíyà ni wọ́n wà sọ́là ni wọ́n di mòrídì ni wọ́n di ṣéwù ni wọ́n di igbá ni wọ́n dàwó ni ibi tí wọ́n ti kàn nù ọ ò lè kàn yẹn nínú sẹ̀rí ànábì ò lè kàn kó wàsọ́là kó ṣe tẹ́rìbíyà kó di mùrídì in fact the word mùrídì o lè di inú súnà ànábì inú sẹ̀ríà ànábì o lè di ṣéwù nínú súnà ànábì ní ṣéwù títí táwọn ń dà ọ̀nà wọn wá ni wọ́n gbàgbà pé Muhammadu jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. so ó dùn wí lẹ́nu ni kí kó wa máa sọ pé muhammadu gìṣẹ́ ọlọ́ọ̀ ni mo gbà bẹ́ẹ̀ ọkàn ló gbà bẹ́ẹ̀ ni ohun táàrí lára rẹ̀ ò sí bẹ́ẹ̀ ọba tí ọ̀làdé ni ọ́ ìjòyè tí ò ní ilẹ̀kẹ̀ lọ́rùn ni ọ́ ta lọ wá jọba lé lórí a gbọ́dọ̀ kọ́kọ́ yanjú yẹn ná a jọ ń sọ ni ṣé ròyìn tí ó yẹ kó wà lára ẹni tó bá ń sọ sọ wà lára tiẹ̀ ẹni tó sọ pé Jésù ò wá mọ́ ànábì sọ̀rọ̀ pé Jésù ń bọ̀ ìwọ ní tẹ́ ẹ bá gbé sí làákàyè kí ló ń bọ̀ wá ṣe ṣànàbí ìjọ rẹ̀ ni ṣànàbí ìjọ ètò ni. ṣé wọ́n ní kó o gbé ọ̀rọ̀ níbi sí làákàyè kó o tó gbà wọlé ni ṣé wọ́n ní ọ̀rọ̀ níbi máa tako làákàyè ni ọlọ́run ní kì í ṣe wèrè kì í ṣe adádigba kì í ṣe eléwì ìwọ ṣe wá ń sọ ní ìsìn pé ká kọ́kọ́ gbé sí làákàyè sọ̀rọ̀ ànábì ìbá làákàyè mu ni ṣe ẹ rí ibi tí wọ́n ti ń fèèlì. àní afọ́jú tó fọ́ àwo ni wọ́n káfọ́jú tó fọ́ àwo ojú rẹ̀ ti fọ́ ohun tó sì fọ́ lára afọ́jú ojú àwo lọ. kókó àkọ́kọ́ nù tó gbọ́dọ̀ yé wa káwa bí wọ́n léèrè èwo nínú àwọn ìtọ́kasí mẹ́rẹ̀ẹ̀rin yìí lẹ́yìn takò a sì bí léèrè ó ní gbogbo ẹ̀ ló ń gbà ọgbà gbogbo rẹ̀ ó ṣe tó wá ń ta ko khabaru rasul ọ̀rọ̀ òjíṣẹ́ ó ṣe wá ń ta ko kókó ẹlẹ́ẹ̀kejì tó jẹ yọ níbi kókó alákọ̀ọ́kọ́ wàmání àtọ́ ar-Rasulullahi sallallahu alayhi wa sallam ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ náà níbi àwọn ìsọ̀rí mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn fàkọ́dí àtọ́ àlọ́ha onítọ̀hún ló tẹ̀lé àlọ́ o wàmọ̀ntara kàwá ìdánmíníhá ẹnikẹ́ni tó bá gbé ẹyọ kan jù sílẹ̀ nínú ẹ̀ lamuyuti rasul sallallahu alayhi wa sallam kò tẹ̀lé òjíṣẹ́ náà bal wa inzaama anahu muslim kódà kó máa fẹnu sọ pé mùsùlùmí ni òun wàtàláfàzọ̀ bí kẹ́límẹ̀tì ṣahada kó tún máa fi ẹnu rẹ̀ wí kẹ́límẹ̀tì ṣahada pé ashadu ala ilaha illallah wa ashadu anna muhammadu rasulillah kọ́ máa wí kọ́ máa wí kì í ṣe mùsùlùmí. abiléèrè pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni tá a sọ̀hún kò lá ọ̀rọ̀ tí ò látakò nínà ọ́ tọ́ ọ bá ti jù kán lẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin èyí ṣe mùsùlùmí má máa kírun nso máa gbààwẹ̀ nso máa sí gbogbo nǹkan yòókù tọ́ ọ bá ti lè jù kán lẹ́nu ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú ẹ̀sìn rẹ ìwọ kì í ṣe mùsùlùmí má anywhere in the world àti lọ́run pẹ̀lú kókó ẹlẹ́ẹ̀kẹta.